kábíyèsí olódùmarè kábíyèsí fá adúpẹ́lẹ́gbọ̀ ẹ̀yin olóòfẹ́ táwọn ọlọ́ọ̀ká àti àgbẹ̀láyé olùtẹ̀ fi ń wò wọ́n nìfọ́ etí tẹ̀ fi ń fọ́ gbogbo wa ò ní di o a sì dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ tẹ̀lé wa tẹ̀ ń bá abídùn náà lọ bá a ti lọ sí ọdún òǹdùn nílùú Oǹdó adúpẹ́ gbogbo àtìlẹyìn tí ogbóyin fún ojú òní tì yín hmm, adúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ bàbá Islamic level bàbá alárànmú pè bàbá aláìrànmọ́ pẹ̀ bàbá islamic level pílẹ̀ tí bàbá àwọn ẹgbọ́n tí bàbá ń sọ kó rí i pé ń sọ̀rọ̀ sí i. aláàfin aláàfin Ọ̀yọ́ ṣaláìsì so àwọn ẹlẹ́bọ àwọn olóòṣà àwọn oníṣẹ̀ṣe nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ìrìn àfi ní àǹfààní àti sọ pé a ní sọ pọlọ́run mọ́ Allah láàmà sọ àwọn sọ yìí pé ẹ sọ pé ọmọ náà làwọn iná làwọn wọ̀ bóò làwọn sì wá wọná ntáwọn ń sìn lẹ́yìn náà sìn ntáwọn ń sìn lẹ́yìn náà sìn sẹ́wọ̀n káwọn yàrá gbà á nọ́nọ́nọ́ ntáwọn sìn bọ́lẹ̀ ń sìn o tẹ́ ń bọ́ kí tẹ́ ń bọ́ pẹ̀ àwọn sọ pé ọlọ́hun tẹ́yìn ilé ifá lórúkọ yẹn ti jáde pé ifá ló pè ní ọlọ́run táwọn ọmọ pọ́ọ̀lù tí wọ́n mú tẹ́ ẹ̀ máa rọ̀ tẹ́ ẹ̀ máa pè lẹ́yìn wá sọ pọ́ lọ́hùn torí rẹ̀ kankan náà làwọn ń sìn bó làwọn sì wá wọ náà tẹ́yìn ọwọ́ àlùjẹ̀nà tó a sì ti mọ̀ pé nínú tí máa da nǹkan rú máa wọ̀nyàn lójú òun náà ni kò máa hàn gbangba pé n tá à ń sìn yàtọ̀ sí ń tẹ̀yìn sìn ìdí tó ló fi sọ kúlìyà ayyuhal kafirun ń kalẹ̀ nù ọ̀nlẹ́lẹ́dàá wa. Allah lọ́la àlùjánnà tá à ń fẹ́ Allah lónìí náà tá à ń bẹ̀rù torí rẹ̀ ọ̀nlọ́ba táwa ń sìn ẹ fi gbólóhùn yẹn lẹ̀ fún àwọn àṣẹgbọ́n tiwọn. ṣe gbọ́ tí bàbá Islamic club hmm. sọ wọ́n sọ wípé wọ́n ní ìgbà táwọn ń pe Ọlọ́run táwọn ń pe aláwò ní Ọlọ́run wọ́n sọ wípé àwa ẹlẹ́bọ wípé àwọn pé gbólóhùn Ọlọ́run ọlọ́run wípé inú ifá ni ó ti jáde wípé fárangan ló jí ká mọ tí wọ́n ń pè ní ọlọ́run ọwọ́ sọ wípé níbi ọ̀rọ̀ tí wàá dédúró yìí gan báyìí aláwọ̀ àwọn àwọn máa ń pè ní aláwọ̀ káwọn mọ̀ pé ọlọ́run ti wá ní ọlọ́run wọ́n láwọn ti fi ọlọ́run lẹ̀ fún àwọn ẹlẹ́bọ wípé àwọn ò tiẹ̀ pé èdè ẹ̀ tó bá jẹ́ èdè ẹlẹ́bọ èdè ifá àwọn ò mọ́ nígbà táwọn ti rí i pé ifá ló jẹ́ ká mọ tí wọ́n ń pè lọ́lọ́run wípé o gbogbo nǹkan tí wàá ti àwọn ẹlẹ́bọ táyé jẹ́ lágbèjì ẹlẹ́bọ àwọn ò ní sọmọ inú mi dùn dáadáa hmm, inú mi dùn dáadáa báwo ò ní bu yín á ṣàlàyé fún yín ni àlàyé ọ̀hún rèé nígbà tí a sọ wípé ifá ló jẹ́ àwọn tó pè lọ́lọ́run wípé ifá ló sọ lọ́run tẹ́yìn wá sọ wípé aláwò táwa ẹlẹ́bọ tá a sọdọ lọ́hùn yẹn wípé ẹnì bá wa pè mọ́ ké bàbá wa tẹ́ wá fẹ́ ṣe dáadáa bàbá sàràfà tẹ́ wá fẹ́ ṣe dáadáa ẹ ẹbí àkọ́kọ́ gbogbo èdè tẹ́ ń pè lẹ́nu gbogbo Yorùbá tẹ́ fi sọ wá tẹ́ fi ṣe wá sí wọn ṣé lè dádúgbò wá ni ok ẹ mọ̀ pé Yorùbá yìí ṣe lè dádúgbò wá ẹni gbogbo èdè bá a ṣe pèdè bá a ṣe lo èdè bá a ṣe lo gbólóhùn ifá ló kọ́ wa gbogbo ẹ̀ gbogbo bá a ṣe pa àti pòwe bá a ṣe ṣàṣàyàn ọ̀rọ̀ táyìn ọmọ táyìn ọmọ ṣe wáàsí táyìn ọmọ ṣe àgbà àgbà wà lọ́jà kíkiní kan ó ṣẹlẹ̀ tàgbà táwọn àgbà àgbà wà lọ́jà yẹn tẹ́ mọ̀ pé gbólóhùn Yorùbá tẹ́ mọ̀ pèdè Yorùbá ṣé ìpínfà ló sọ gbogbo ẹ̀ tó bá jẹ́ yí pé ìtẹ́yìn sọ ni pé kẹmọ ipe kẹpẹ torí pé ẹbọ ifá ẹlẹ́bọ ni àwọn oníkèsè bọ ipe fáwọn ló jẹ́ ká mọ ìtẹ́ǹpẹ̀ ní ọlọ́run wípé ẹ̀yin o ẹ̀ ní bá a pé ọlọ́run mọ́ pé àti bá a pọ̀ ọlọ́run mọ́ kọ́kẹ́ bá a sọ yorùbá náà mọ̀ àbí ṣé aláwo ti yín lọ́wọ́ á kọ́ àwa lédè yorùbá ẹ ti jẹ́ ká tiẹ̀ di pé aláwo yẹn ń gán sìn àwa náà àwọn tó torí pé kálukú torí pé torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ti tán sínú ẹ̀sìn ni àwọn kan ló wá wò pé ọṣà jẹ́ wọn pa aláwo náà lọ́lọ́run sẹ́láwọ́n ṣẹ̀ṣẹ̀ àbámúlẹ̀ tí mo pé aláwọ̀ ọ̀tọ̀ ọlọ́run olódùmarè ọba tó dá wa síbí tó lágbá lórí wọn kan ọ̀tọ̀ torí káràkítà wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹ́wọ̀n kété àwọn oníṣẹ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ a ti gbà nínú ọkàn wa pé aláwọ̀ ọ̀tọ̀ gan-an ọlọ́run olódùmarè ọ̀tọ̀ ẹ ṣùgbọ́n táyì sọ ni pé torí pé táyì pé èdè ọlọ́run èdè ẹlẹ́bọ ni ìdí táyì fi táyì fi separate aláwọ̀ àtọ́lọ́run nìyẹn èyí ò tó nídìí ìdí táyì fi separate ẹ̀ ni ìdí táyì separate ẹ̀ ni pé a rí pé nínú kùránì tí ẹ̀yin mùsùlùmí kà a rí pé àwọn gbólóhùn kan wà ń bẹ táyì pé gbólóhùn tó le tó le tó le tó le tá a mọ̀ pé ọlọ́run olódùmarè ti wọlé sọ lọ́rọ̀ báwọn ok nínú kùránì chapter forty seven eh, kùránì chapter chapter forty seven verse four sọ́ọ̀tù mohammed tó yẹ pé tí Allah sọ pé tẹ bá ti pàdé àwọn tó sá ìgbàgbọ́ lójú ọ̀nà ẹ̀sìn ẹ máa bẹ̀ wọ́n lọ́dún sọ ẹ bẹ̀ ọlọ́run débi tí tẹ́ tẹ́ ti di pé wọn ò lè mú yín kúrò àwọn tẹ̀síwájú pé tẹ́ bá ti wá kó àwọn ìyàwó wọn àbẹ́ káwọn ọmọ wọn ẹ sọ àwọn mọ́lẹ̀ kí àwọn tó kù tó wá fi owó béèlì wọn ó wà ní oṣù àwùtà ọba náà kúrò àwọn ìgbà fàtàlítírì ó wà nù bẹ́ẹ̀ ó wà nù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn kárátà ọ̀rọ̀ tí aláwo sọ tó sọ tó sọ tó sọ táwa sì rí i pé ọlọ́run olódùmarè ti wò lè sọ ọ̀rọ̀ tó le báyìí kò lè sọ ọ̀rọ̀ báyìí pé kéèyàn ọdún bá ń jà kéèyàn mọ bẹ́ẹ̀ lórí kéèyàn mọ kidnap ọdún àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwa rí nìta jẹ́ pé aláwo kọ́ ni ọlọ́run ẹ̀yìn sì ti jẹ́ ká mọ́ rí pé Muhammad ló yẹ kẹ́yìn ó mọ aláwo àbí kò láì gbà wọ́n sì ti dálẹ̀ bàbá tiwa ń bí láti mọ́tẹ́ pẹ̀lú ọlọ́run olódùmarè tàbí wọ́n pè ọlọ́run lódùmarè ìgbà tí láìgbà tí láìgbà tí wọ́n ti dá ilẹ̀ yìí nípa ti wà ló ti ṣàlàyé gbogbo tí wọ́n pè ní ọlọ́run lódùmarè kò sí gbà kankan tí fáwọn sí kò sí gbà kankan tí fáwọn sí ayé fúnra ẹ̀gẹ́ ifá la yìí dá. táyà ara fẹ́ táyà ara fẹ́ dìbẹ́ndì ẹ̀ tó tọ́ táyà fẹ́ dìbẹ́ndì pé pẹ̀lú pọ́ìntì tẹ́yìn mú wa ẹ pé pọ́ìntì tẹ́yìn mú wa ọ̀tọ̀ pọ́ìntì tẹ́yìn mú wa ọ̀tọ̀ pọ́ìntì tẹ́yìn mú wa ni pé àwọn sọ pé à ní pé aláwù ní ọlọ́run mọ́ pẹ̀lú ìdí pé ọ̀rọ̀ tí ẹlẹ́yà aláwọ̀ sọ sínú kùránì àwọn ọ̀rọ̀ ń ti le jù Olódùmarè ti wò lè sọ ọ̀rọ̀ báwọn ọlọ́run ò lè sọ ọ̀rọ̀ báwọn àti pé ẹ̀yin ti rí bí ẹni pé ọlọ́run ò exist gan wípé aláwọ̀ exist gan kí Muhammad tó dé nígbà tó gbogbo àwọn tó ti wáyé ẹ̀yin rí rí pé rírí pé gbogbo àwọn tó ti wáyé kí Muhammad tó dé wọn òun náà dandan ni wọn wọn ò ní làákàyè wọn ò lọ́pọlọ lórí Muhammad ló jẹ́ ká mọ̀ ẹ̀ ẹ̀ àdàmọ̀ pé lẹ́yà bá ti wá ń bí ọlọ́run ti wò ná Muhammad kankan sí wa tá a fi mọ Ọlọ́run tá a fi mọ Olódùmarè ntẹ́bi báyìí ntí ìyàwó ìdí táwa rí tá a fi pé lọ́tọ̀ọ̀tọ̀ nu ṣùgbọ́n ní tí bàbá ìrí tó fi pé lọ́tọ̀ọ̀tọ̀ ni wípé ó ní àṣọ wípé ntẹ́pẹ̀lú Ọlọ́run wípé fa ló sọ ló jẹ́ ká mọ̀ wípé so gbọ́n tí bàbá ti sọ ẹ̀yin oní mùsùlùmí ẹ̀ ní bá wa pè mọ́ ọ̀dà àbá ẹ pé tí ká pẹ́ tiwa so ọmọ buwa mú ìdìbò buwa buwa pẹ̀lú wípé gbogbo èdè gbólóhùn tẹ́ ń pè ẹ mọ́ sọ yorùbá mọ́ o bọ̀dá sàrọ́fù ẹ mọ́ sọ yorùbá mọ́ o àbí dókítà sàrọ́fù ni ẹ mọ́ sọ yorùbá mọ́ o ẹ mọ́ sọ yorùbá mọ́ rárá ẹ dákun tẹ́tù bàbá mi sọ ṣe ni pé nínú ọkọ yín sàrọ́fù gbadébọ̀ lẹ̀ ń jẹ́ ẹyọ gbadébọ̀ ń kú bẹ̀ ẹyọ gbadébọ̀ kú bẹ̀ kọ̀ wá tá gbadébọ̀ wọn dákun ẹ bá yọkùn bẹ̀ torí wọn mọ́rùkọ ló sọ gbadébọ̀ o ìyẹn mọ̀mọ́dù gbẹ̀gbẹ̀gbàdébọ̀ rí o mo ò jáde mọ̀mọ́dù mọ̀mọ́dù ìjọba rí o kò jáde rí o kò gbàdé lọ rí i pé yóò gbàdé padà sí ìyẹn kan o kò gbàdé kò kò mọ ẹgbẹ́ pẹ̀lú adé o gbàdébọ̀ náà ẹjọ́ kùnbẹ ẹjọ́ ẹjọ́ gbàdébọ̀ kùnbẹ ẹ mọ jẹ́ sàrọ́ọ̀fù ẹlẹ́wọ́kọ sàrọ́ọ̀fù ẹnìkan rọ́ọ̀fù rọ́ọ̀fù ọkọ̀ dágbára ni ẹgbẹ́ alẹ́ ẹgbẹ́ mọ sẹ̀fíwù àbí kẹta tún gbọ́ ẹ̀kọ́ ládùúgbò mọ́ra wọn àbíká bá àbíká máa dì àbíká máa lì sàrọ́ọ̀fù kà máa dì kó lè bá balance dáadáa kẹ́lẹ́ bá jọ fígọ̀ àláwọ̀ kẹfà jọ irú àwọn tálà fẹ́ gẹ́gẹ́ ẹ yọ Gbádébọ̀ lórúkọ yìí Gbádébọ̀ ẹ yọ kù ní tẹ́sí fún mi tí ó pọ̀ tó kó kú ni o ẹ ti wá bá mi rí dáadáa pé ẹ fi gbólóhùn Yorùbá yẹn kan ṣe wàásù yín mọ́ látòdì lọ gbólóhùn Yorùbá kan ẹ mọ́ sọ mọ́ torí gbogbo gbólóhùn tẹ́ ẹ máa ń sọ ifá ni máa ń sọ yóò ìfọ́ sọ gbólóhùn yọ yún ẹ̀ náà yóò sọ gbólóhùn kan yóò sọ túmọ̀ rẹ̀ tọ́mọ Yorùbá bá ń sọ̀rọ̀ láwùjọ àgbáyé láàrin àwọn láàrin àwọn èèyàn tọmọ Yorùbá bá sọ̀rọ̀ ọmọ Yorùbá àmọ́ sọ̀rọ̀ yóò tún yànnà náà tọmọ Yorùbá sọ̀rọ̀ báyìí yóò nàrà ẹlẹ bẹ́ẹ̀ bá fojú sọ̀rọ̀ báyìí ó ti yẹ ọmọ Yorùbá bẹ́ẹ̀ fọwọ́ sọ̀rọ̀ báyìí ó ti yẹ ọmọ Yorùbá torí gbogbo kinní un láti kọ́ látara fa ní fa ti kọ́ wa tẹ bá sọ pé ẹ ẹ fẹ́ takò fa èdè fa Yorùbá ni ẹ mọ̀ sọmọ o àwọn ọmọ tẹ́ ń kó sí ọgbọ́n wá sí ọmọ fádiwọ́ o mọ̀mọ́dù kòkòrò kòdìrẹ́ ìdóbòrí o dé pé yé lọ́mọ bíi Muhammadu dòdò lẹ́yìn dòbò rí o Muhammadu fún yàn lóyún bí rí o gbogbo excursion Muhammadu kọjá Saudi o láti lẹ́yìn pé Muhammadu kò ní Mọ́kà ó lọ Mọ̀dínà ìrìn tí Muhammadu ní gbogbo ìgbésí ayé rẹ̀ kọ́ tírí àwa sí o Mọ́kà sí Mọ́dínà ojú tírí àwa sí lọ wọ́n lè kó olùyà rẹ̀ ó sá olùbàbà wọ́n lè kó olùbàbà olùyà rẹ̀ ó sì padà wà kógun já ìlú bàbá rẹ̀ gbogbo ọ̀nì tó ní ìkòjú bá ń lọ tẹ́ fẹ́ máa sọ gbólóhùn tẹ́ ẹ máa sọ ẹ máa fi lágbára ṣe wo gbogbo wàásù yín bí yìnyín tiẹ̀ tún bí yìnyín tiẹ̀ tún bí ayé yìnyín tiẹ̀ tún dín bẹ́ẹ̀ sì mọ bèdè wa jẹ́ kù bí ayé yóò dín bẹ́ẹ̀ sì mọ káwọn ọmọ fa àwọn ọmọ àwọn àwọn ọmọ rúmọlẹ̀ bẹ́ẹ̀ sì mọ sọ wọ́n di mùsùlùmí bẹ́ẹ̀ yóò tiẹ̀ tún dín kù. ẹ̀yin lẹ sọ wípé ẹ fẹ́ pe aláwo yọlọ mọ àsìjí ó kọ ni kéèyàn mọ pàláwò lọ́nà náà tẹ́lẹ̀ àwa ti mọ̀ ṣùgbọ́n àní reason mi fún àní ìdí ọ̀tọ̀ fún láti mọ̀ pé aláwo lọ́lọ́run ṣùgbọ́n ìdí tẹ́yìn mú wáyé ni pé ọlọ́run èdè ifá ni ẹ sì fẹ́ jẹ́ èdè ẹ sì fẹ́ jẹ́ nǹkan tó ń jẹ́ èdè ifá mùsùlùmí ìṣẹ̀mọ́ ṣe gbogbo àdúgbò tó a ti rí pé ó jẹ́ orúkọ bí ó kọ ọ̀sẹ̀ ṣe wọn ò ní fi pé wọn àmọ́ fi mùsùlùmí wẹ́rẹ̀ láti pa orúkọ àdúgbò wọ́n rẹ̀ láti pa orúkọ àdúgbò dà wọ́n rẹ̀ láti pa orúkọ àdúgbò dà nífẹ̀ẹ́ ibìkan abẹ wọ́n pè é tòòsà ètò ìsáwọn báwọn mùsùlùmí bá débẹ̀ tó bá fi lè gbàdúgbò bẹ́ẹ̀ mo rí mọ́sẹ̀ tá àti dáró mọ́sẹ̀ tá àti mọ́sẹ̀ tá àti pààrọ̀ ọkọ̀ àdúgbò sí ìta aláwù àbí tàwọn mọ́dù mo ì fẹ́ gbóòsà gbogbo nǹkan tí wọ́n pé kí wọ́n pé bí kí wọ́n gbọ́ tí wọ́n fẹ́ pẹ́ bí kí wọ́n sọ pé yẹn à ń sọ̀rọ̀ kúrá mi dákọ̀ fáwọn pé tá à ń dákọ̀ ifá òòsà irúmọlẹ̀ mùsùlùmí ìfẹ́ gbọ́ torí pé ó dàbẹ̀ ni pé tẹ́ bá ti gbọ́ bí ẹni pé wọ́n ti ń bá aláwa orogún ni àná sì ti fà aláwo yín lẹ̀ fún yín ẹ fọ́ lọ́ọ́ lódùmọ̀ ìtiwa náà ẹ fi lẹ̀ fún wa. bàbá ẹ mọ láti òní lọ ẹ lọ wá ẹ lọ ṣéjì náà dìm gbadébọ̀ ẹ má gbadébọ̀ síbi kankan o ìjọ gbadébọ̀ kó nu òkò yín inú mẹ́sàn fún yín náà. ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ibi tẹ bá ti ń gbọ́ ohùn mi o orúkọ tèmi ni Ọmọ́wùnmí láti iléeṣẹ́ Renix àwa yìí náà là ń ṣe oògùn ìbílẹ̀ fún tó ń ṣe ara lóore tí a ti polówó sí àtẹ̀yìnwá a tún wá gbé nǹkan míì wá láti iléeṣẹ́ wa wà á pè ní renis connect a ti ń ṣe tipẹ́ tẹpẹ àwọn èèyàn ti ń jàǹfààní ẹ̀ tipẹ́ so a tún wá ní ká gbé sí ayélujára kí àwọn èèyàn púpọ̀ kan lè jẹ àǹfààní ẹ̀ so orúkọ ẹ̀ ni à ń pè ní renis connect fáwọn tí wọ́n bá ń wá olólùfẹ́ tó ń bá ń wá olólùfẹ́ àbí ẹyin ọ̀wẹ́yàn kúnra tó ń jọ máa gbé ní ìrẹ́pọ̀ títí di ọjọ́ alẹ́ so ní iléeṣẹ́ iléeṣẹ́ Wellness Connect ìpele mẹ́rin òun ni a pín sí àwọn packages ta ní ọ̀nà mẹ́rin ni ó wà àkọ́kọ́ òun là ń pè ní premium adẹ̀ tún platinum ìkejì òun là ń pè ní gold package ìkẹta silver and the last one is the companionship for those of you seeking for love long time relationship that will lead to marriage we have it you can contact us at Wellness Connect for this thing so the first one which is the premium or platinum so àǹfààní yẹtìrú ó wà nínú àwọn ìpele yìí ẹni tó bá mú ẹni tó bá mú fún ẹni tó bá lọ fún premium àwọn nǹkan tó máa jẹ́ ń bẹ̀ ó pọ̀ yanturu àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ẹni tí ó bá ń wá ìwé ìgbélú bóyá bí a rí olólùfẹ́ kan tí ó níwèé gbèlú ó wá rí pátínà tí ó nífẹ̀ẹ́ tẹ pé ó dẹ̀ níwèé gbèlú tó pọ́n wá ìwé gbèlú ó máa rí ẹni tó bá mú premium àǹfààní yẹn wà fún àǹfààní mi tó tún wà ń bẹ̀ ni pé ẹni tí bóyá a ní bíi event tó ń lọ lọ́wọ́ tó ń lọ lọ́wọ́ ní anywhere so ẹni tí ó bá wà ní premium package yìí tàdẹ̀ tó ń pè ní platinum ó máa ní àǹfààní àti lọ sí gbogbo àwọn event bí abia ní àwọn kan tó ń ṣe wedding àbí àwọn olólùfẹ́ tó ti jọ tá a ti so wọ́n pọ̀ tí wọ́n wá fẹ́ ṣe ayẹyẹ so ẹni tó bá wà ní premium ó ní àǹfààní àti lọ sí ibẹ̀ so the second package òun là ń pè ní gold àwọn àǹfààní tí ẹni tí premium yìí jẹ òun náà ni gold máa ń jẹ ṣùgbọ́n a máa ṣe ìwáfin òfin tó tó ìyẹn ní background because àwọn ọmọlúàbí àwọn èèyàn dáadáa òun la máa ń kó sí àwọn packages wa so a dẹ̀ máa ṣe ìwádìí òfin tó tó ká tó lè gba èèyàn sí iléeṣẹ́ renis connect láti lè bá wọn wá olólùfẹ́ so àwọn àǹfààní tí àwọn tó bá wà ní premium bá jẹ òun náà ni àwọn gold máa jẹ so nǹkan tàdé tàdé máa ń mú ní kókó ní iléeṣẹ́ wa ni pé gbogbo privacy gbogbo anything nípa tàwọn customer wa a máa ń keep ẹ̀ our privacy is very very high we have a very high privacy we cannot link link or link any of our customer privacy on, a, on social media so their privacy is very high so the next one is the silver ìpele kẹta òun là ń pè ní silver so àwọn òun náà ní àwọn àǹfààní tí ó wà nínú ẹ̀ tó wà ní silver but nǹkan tó pọ̀ yàtọ̀ nínú wọn ni pé ẹni tí ó bá mú silver kò ní àǹfààní láti rí àwọn tí ó bá wà ní gold àbí premium so àwọn tó bá wà ní silver nìkan ni ó ní àǹfààní àti wo profile wọn láti yan olólùfẹ́ ìpele ẹlẹ́kẹrin òun là ń pè ní companionship sika companionship yìí ó wà fún ọjọ́ orí òun ló determine àwọn tó máa wà nínú companionship yẹn because ó dàbí um, bóyá bíi bàbá àti ìyá tí wọ́n ti tí pásínà wọn ti kú tí wọ́n wá wẹ́yìn tó máa ṣe ìlìkejì ara wọn di ọjọ́ alẹ́ so ọjọ́ orí yẹn dẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún àádọ́ta ọdún which is fifty years old so àti ibẹ̀ ni wọ́n ti máa bẹ̀rẹ̀ ẹni tó bá wà ẹni tó bá fẹ́ lọ fún companionship ó gbọ́dọ̀ ti pé àádọ́ta ọdún kó tó di pé wọ́n lè jàǹfààní àwọn nǹkan tó wà nù companionship bẹ́ẹ̀ nìkan tó dẹ̀ wà nù premium òun náà làwọn tó bá wà nù companionship yẹn máa jẹ́ nílé iṣẹ́ renis kan ẹ̀dẹ̀rẹ́ ẹni tó bá tún wá iṣẹ́ náà wọ́n tún ní àǹfààní àti ìwé iṣẹ́ láti ara iléeṣẹ́ Renis Connect gbogbo ẹ̀yin èèyàn ẹ pè wá ẹ kàn sí wa láti lè bá yín wá olólùfẹ́ àbí iṣẹ́ àbí ìwé ìlú ní iléeṣẹ́ Renis Connect ẹ pè wá sí àwọn nọ́mbà tẹ́ ń wò ní ojú wọn rí láti lè wá olólùfẹ́ àti ẹni tí ẹjọ́ máa wà títí dọjọ́ alẹ́ ẹ ṣé gan ni.